الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل لين على أوانتيا تقع في وجه الشرب في آنية الذهب والفضة محرم بنهي الرسول صلى الله عليه وسلم عنه وإخباره بالوعد بالوعيد الشديد لمن فعله الشرب في آنية الذهب والفضة كما في أبو أبي قوبو تابا تجي أبي سيلفا قولوا أبي àbí a máa fi abọ́ àbí kọ́ọ̀pù tí wọ́n ṣe látara méjèèjì yìí mú mi èèwọ̀ ni o èèwọ̀ ni o muharramu haramu ni o. ìnáyọ rọ̀ṣúlì sallallahu alayhi wa sallam àná kí lọ́sọ̀ dé wọ̀ òní nítorí pé ànábì kọ̀ nítorí ànábì bá sì kọ̀ olùwà lọ́kọ̀ o. wà ikhbarihi bil wa'idi shadidi liman fa'ala ó lè yóò nìkan kọ́ o. ìlérí ìyà tó le wọn là nẹ́bí já mọ̀ pé ń bẹ fún ẹni tí ọba ṣe bẹ́ẹ̀ o ọlọ́run kọ́ sọ wá ń bi ìyá ọlọ́run. alifawa àwọn àǹfààní tá a rí mú nìyí. alùwùlà alákọ̀ọ́kọ́ tahrimu shurbi fi ina'i zahabi wal fidda lẹ́ẹ̀kan sí èèwọ̀ ni o haramu ni o èèyàn máa jẹun bí kò máa mú mi kọ́ wá ṣe pé abọ́ àbí kọ́ọ̀pù tí ó jẹ́ góòlù àbí ti fàdákà ní fi ń mú owó ńláńlá ni àwọn tá a wí yìí ń fi hàn pé ìmáṣe bí ọmọ túmọ̀ ìná pa ìmáṣe bí ọmọ túmọ̀ pé àríbí á náwó sí má ibi ó sì náwó sí ń bẹ kọ́dà bó wo àdúgbò tó ń gbé owó nulẹ̀ yín bọ́ọ̀ bá rí owó nùlù rẹ̀ tí ó ra wọn tí èyí tí ó pọ̀ lọ́dọ̀ tiẹ̀ yìí tó fi sànú ara ń tí olúwa ọ̀fẹ́ tànàbí náà kọ́ sallallahu alayhi wa sallam òun ni kéèyàn máa jẹ kó máa mu kó máa ná kó máa lò níṣe pé àríyá lò sí ma owó kún bẹ àélo ni ọ̀nà wa olúwa ọ̀fẹ́ bẹ́ẹ̀ o olúwa kí o fi yà jẹ́ra rẹ̀ olùwẹ̀ ọ̀pẹ ọmọ jẹun tí ọba wù ọ́ àmọ́ wọn ti pa àwọn kan bẹ tí ò rí wọn ti pa àwọn kan bẹ tí wọn nílò ìtọ́ba lé ìtọ́ba sẹ́kù nínú tọ́lọ́wọ́n bá bọ̀ wọ́. asániya ẹlẹ́ẹ̀kejì anazalika minal kabair kọ́dà kìí ṣẹ̀ṣẹ̀ kékeré o ní bá pè nǹkan ní kabair yẹn ní fẹsẹ̀ ńláńlá ni o máa fi abọ́ kọ́ọ̀pù àwo góòlù fàdákà jẹun mọ́mí minal kabairi nínú àwọn àyà ńlẹ́ ẹ̀ṣẹ̀ ni o. kí ló yá wí bẹ́ẹ̀ lil wa'idi alayhi bin nar gbogbo ń tí ọlọ́run àtànábì bá ní òun ó fi ìyá ọlọ́run ó fi ìyá aná jẹ́ èèyàn béèyàn bá ṣe é kì í ṣẹ̀ṣẹ̀ kéke o. hadithi ta kàlánà ànábì sallallahu alaihi wasallam ànábì ní alladhi yashrabu fi ina'i adh-dhahabi wal-fidda gbẹ̀ni tí ń gbé kọ́ọ̀pù abọ́ góòlù àti fàdákà tí ń fi ń sẹ́rí tó lóun fi ń mumi àbí tí ń fi ń jẹun ànábì ní ìnáma yòjárùjẹrù fi bàtì níhí náà ọjà ànàmà omi kí n mu iná ajá ànàmà ní mo sínú ààrẹ o gbogbo ẹ̀ṣẹ̀ tó bá fi di pé ànábì bá fi wí bẹ́ẹ̀ sọlọ sọlọ kò sí inú ẹ̀ṣẹ̀ kékeré o ẹ̀ṣẹ̀ ńlá ni o tọ àti kékeré ẹ̀ṣẹ̀. àti ńláńlá rẹ̀ lọ́mọ́sá yàwá yà ẹsẹ̀ lọ́n kọjá máa gbọ́ ma àtànábì bá wí ká sì máa tẹ̀lé wáwá o orí ayé àti ti ìwà kò fọkàn nù méjèèjì ẹ̀ dákun ìtawà náà yìí bá ti mà tẹ́lẹ̀ kọ̀ àbára àwọn tí ò tí ì mà lẹ́gbẹ̀ẹ́ wa ní mọ̀lẹ́bí wa lọ́rẹ̀ẹ́ wa lẹ́ni àjọ ń pàdé ọ̀yà ajá wọn náà mọ̀ pé lákùn nínú tí wọ́n lọ́lọ́run ọ̀fẹ́ ànábì ọ̀fẹ́ sọlọ́lọ́ ọ̀sọ́lọ́m òun ni gbogbo ní tí ọba máa tún máa bí ìgbà téèyàn ń jẹ ayé àmìlétè kí n tutọ́ kí la bá pé abọ́ góòlù ló kù dá máa fi jẹun eléyàn bá débi pé àbọ̀ sílvà ló kù tá a máa fi jẹun owó ńláńlá lọ́ra àwọn tá à ń wíyé o owó làwọn gan o ẹ̀ẹ́dẹ́ yẹn bá mọ iye tí wọ́n ń ta gíráàmù góòlì kan gíráàmù ẹ̀yọ̀ kan lásán lọ́mọ owó ni o òfìjẹ́ ọjẹ́ pé nu tá a máa yọ zaka rẹ̀ pẹ̀lú ọ̀nì bẹ́ẹ̀ yẹn bá lówó góòlì ẹ̀yìn bẹ́ẹ̀ yẹn bá lówó sílvà ńlẹ̀ ẹ̀yìn jẹ́ wàá sọ yìí ń di abọ́ jẹun àpẹ́ nìkan ọ̀tọ̀ di kọ́ọ̀pù mumi fún ẹnìkan a ntúmọ̀ pé kìnìún náà pọ̀ nílẹ̀ ni o ẹ̀ bàbá wa pọ̀ nílẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti ná tó ti jẹ́ èyí tó tó àti mọ̀lẹ́bí rẹ̀ olúwa ní kò rántí àwọn tí ò ní kò rántí àwọn tí ò ní ó sì tún gba aládá ń bẹ pẹ̀lú fọlábọ́ jẹ́ nínú mọ̀lẹ́bí rẹ̀ ẹja kan ẹja ẹja mọ̀yìn òun náà bọ́ bá ṣe sàárà fẹ́nìkan nù fámìlì rẹ̀ ládá méjì lọ́gbà ọgbà ládá sàárà ọgbàládà pọ̀ da ẹ̀gbẹ́ pọ̀ òní gbóyàn kan kó tó máa gbu kó máa rí ọ̀rí ọ kí o ṣubú òní gbóyàn ní nǹkan kó máa ráwọn ọmọ rẹ níwò pé kí wọ́n kó kótó yọ jẹ́ kí ìfẹ́ o tún máa wà láàrin ẹbí àti ará ọlọ́run sì fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ àtàmọ́nà gbogbo wọn. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم